اتقوا الله في سر والعلن اتقوا الله في أعمالكم واتقوا الله في قلوبكم واتقوا الله في حركاتكم وسكناتكم اتقوا الله في جميع أحوالكم واعلموا أن العاقبة للمتقين تقوى الله سعادة في الدنيا والآخرة تقوى الله فلاح في الدنيا والآخرة لا نجاة لأحد في الدنيا ولا في الآخرة إلا بتقوى الله والله عمر نبيه الكريم مع قربه منه صلى الله عليه وسلم بتقواه قال يا أيها النبي ناداه باسم النبوة قال يا أيها النبي اتق الله ولا تطع الكافرين والمنافقين عباد الله إن من علاوة إن من علامة التقوى تعظيم شعائر الدين ومن عظمها ما قد أظلنا من هذا الشهر الذي قد قرأ باب جميع المسلمين نسأل الله أن يحيينا أن يشاهد هذا الشهر المبارك وقد قال النبي صلى الله عليه وسلم كما أخرج أحمد والترمذي في المسند وفي الجامع الترمذي من حديث أبي هريرة رضي الله عنه كان النبي يبشر أصحابه بقدوم رمضان كان يقول جاءكم هذا الشهر المبارك فيها تفتح أبواب الجنة وتغلق أبواب النار وتفدت وتصفد تصفد تصفد الشياطين ويقول النبي صلى الله عليه وسلم في هذا الحديث باسناده عند الإمام أحمد نذكر الأسانيد إذا كان نشك في الصحة وقال الإمام أحمد بن حنبل حدثنا عفان يقول أنه أخبره حماد بن زيد عن حماد بن زيد عن أبي كلابة ناكي كلابة نبي هريرة رضي الله عنه قال عليه الصلاة والسلام كما نسب إليه عليه الصلاة والسلام من حرم خيره فقد حرم عباد الله إن من استعداد لهذا الشهر إن من استعداد لهذا الشهر أن تستعد بتقوى الله عز وجل تقوى الله هو السعادة قال الله عز وجل في سورة البقرة قال يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون كانكم بجاري كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون ثم أكمل الآية وبين العلة والسبب والحكمة في هذا الشهر فقال لعلكم تتقون فاعلموا يا عباد الله أن المحروم المحرم عليه خيرات هو من تخرج من مدرسة رمضان ولم يكفر له جاء من حديث جابر بن عبد الله رضي الله عنهما أن النبي صلى الله عليه وسلم لما بنى منبره بناه على ثلاث عتبات فلما صعد العتبة الأولى قال آمين والثانية قال آمين والثالثة قال آمين قيل له يا يا رسول الله صلى الله عليه وسلم سمعناك تقول آمين وما كنت تقول قال إنه جاني جبريل قال يا محمد قلت لبيك وسعدي فصعد العتبة الأولى ثم قال قل آمين فأمنت, فأمنت فقال المحروم قال أبعده من الخير من أدرك والدي أو أحدهما ولم يغفر له قال قل آمين فقلت آمين ثم صعب أطبة الثانية قال ومن أدرك رمضان ولم يغفر له أبعده الله قل آمين فقلت آمين قال يا محمد أبعده الله من ذكرت عنده ولم يصلي علي أرجو فوالله الله atọ́rọ alékún ìkẹ́ àti gẹ̀ fún ìṣẹ́lá muhammadu sallallahu alaihi wasallam àwọn ará ilé ànábì àwọn sàhábà rẹ̀ àbí ọlọ́wọ́ bá allah ní ti ọlọ́wọ́ máa fi ń ṣàánú ẹ̀dá in tó ga jù ń bẹ̀ ọ̀nà ni taqwal qulub ọlọ́wọ́ bá kó fún ẹnìkọ̀ọ̀kan taqwal qulub ọlọ́wọ́ bá sọ nu suratu muhammad ọlọ́ni walladhina ihtadaw ẹ̀rá wọn táwọn ti mọ̀nà tẹ́lẹ̀ zadahum huda ọlọ́ni alé wọn kún nínú mọ̀nà wọn wà atahum taqwahum ọlọ́run á ṣe tápọ̀ àyẹn ní gẹ́gẹ́ bí kọ́kọ́rọ́ tẹ́nì kọ̀ọ̀kan ní lọ́dọ̀ ọlọ́run ọba tó jẹ́ pé ọlọ́run ó pín fún oníkálukú ṣùgbọ́n tí ò ní yọ̀ǹda rẹ̀ títí tí yóò fi jẹ́ olùmọ̀nà nígbà tó yẹn bá jẹ́ olùmọ̀nà tán wọ́n mọ̀ fún yẹn díẹ̀ díẹ̀ ọlọ́run walladhina tadaw àwọn tí wọ́n mọ̀ nìyẹn zadahum huda ọlọ́run ní ìmọ̀nà tí wọ́n mọ̀ lékún sí wa qabla al-aya ọlọ́run bá sọ yìí pé wa minhum man yastami'u ilayka hatta idha kharaju min indika qalu madha qala qalu lilladhina àwọn kan mọ̀ sọ wípé kí ni wọ́n ń sọ lẹ́ẹ̀kan gbogbo gbígbọ́rọ̀ ọlọ́run gbígbọ́ kútúbà kò ní sáwọn láǹfààní kan kò láǹfààní kankan tí ó ṣe wọn ọlọ́run ni kọlu lílẹ̀dínà utul ilm wọ́n máa bi àwọn tí wọ́n tọ́lọ́run fún ní yímánì máàdà kọ́lá ànífà kí ni wọ́n sọ lẹ́ẹ̀kan náà kò tí ẹ yé mi kò lè yé ọlọ́run ni ulaika alladhina taba fi qulubihim àti di ọkàn àwọn eléyìí ọlọ́run ni wattaba'u ahwa'ahum àwọn eléyìí fẹ́nu tí wọ́n ni wọ́n máa tẹ̀lé kódà kò bá sọ lóko ẹ̀sìn àbí ọlọ́run ọba kó má jẹ́ ká wà nú àwọn eléyìí ọlọ́run á parí ẹ̀ ó tún á sọ tó tẹ̀lé oníwà lẹ́bí náà tádá o ẹ̀ ráwọn táwọn wa mọ̀nà záàdá hum húdá ìmọ̀nà ọmọ jẹ́ tiwọn wọ́n sì tún máa lékún sí lórí ìmọ̀nà wa atahum taqwahum ọlọ́run ni a sì fún wọn nípa ya ọkàn abẹ́lọ́run kó fún ẹnì kọ̀ọ̀kan wa nípa ya ọkàn ẹni tí kullu man zaqa lazzata hubbi wa mahabbatillah wa taqwallah gbogbo ẹni tó bá tọ́ kéèyàn bẹ̀rù ọlọ́run ọba wò gbogbo ẹni tó bá tọ́ kéèyàn onífẹ́ ọlọ́run bá wò láyò ṣe onífẹ́ oúnjẹ àríkónù láyò bá darú zálìkà láàbí málin wà láàbí ṣe kò sí nǹkan kan tí wọ́n lè fún nílé ayé tí ó ṣe dédé bẹ́ẹ̀ náà ọlọ́run ti jẹ́ àmọ́ pé dàrọ̀já ti ní abẹ́lọ́run an yuqarribana ilayhi bi qurbin jamilin hasanin nínú àwọn nǹkan tí ọlọ́run ọba subhanahu wa ta'ala wọn fi ń sun amára ara rẹ̀ òun ni kí ọlọ́run bá ṣe àwọn òfin kó sì ní ká tẹ̀lé nínú òfin tó lágbára jù tọ́lọ́run bá ṣe fún wa òní ọpẹ́ ọlọ́run ọba pín ẹ̀sìn wa dínú islamul hanif habib ẹ̀sìn wa tó dáa yìí ẹ̀sìn táwa náà ti mọ̀ wípé kò sí nǹkan mí lọ́dọ̀ ọlọ́run àfi islam tọ́lọ́run bá sọ pé inna dina inda Allahil islam gbogbo tí ó mọ̀ pè lẹ́sìn tó wá jẹ́ pé lọ́dọ̀ ọlọ́run islam ni ọlọ́run pé àwọn nǹkan mí náà lẹ́sìn o ṣùgbọ́n kì í ṣe inda Allah ẹ̀ ní inda Allah níbẹ̀ yìí gẹ́gẹ́ bọ́lọ́run sọ pé ya ahlal kitabi la taghlu fi dinikum ẹ̀yin wa tá a fún ní tíra tẹ́lẹ̀ látàgùlù fi dín ní pọ̀m ọlọ́run this battle dín ilé ìṣe ọlọ́run fi ẹ̀sùn wọn ti fi wọn. ya ahlal kitab ẹ̀yin yahud wan nasara látàgùlù fi dín ní pọ̀m ẹ má tó kọjá lánàá tẹ́ ń pè lẹ́sìn fúnra yín. wala taqulu ala Allah illa al-haq ẹ má sọ nǹkan kan pa ọlọ́run àfòdodo subhanahu wa ta'ala orígun márùn-ún náà ló pín sí àwọn orígun yìí ẹnìkankan ò lè wọ àlìjánnà láì nígbàgbọ́ ní gbogbo orígun márùn-ún yìí bíyàn man káfàrọ̀ bí rẹ́kùnní min àádì arkan gbogbo ẹn tó wá ṣá ìgbàgbọ́ ní kan nínú àwọn orígun yìí kọ̀dì káfàrọ̀ bí jẹ̀mí arkan ó ti ṣà ìgbàgbọ́ sí gbogbo tí ń jẹ́ islam awwaluha kama jaa min hadith abdullahi ibn umar radiyallahu anhu an nabihi umar bin khattab radiyallahu anhu قال بينما نحن جلوس عند رسول الله صلى الله عليه وسلم اطلع علينا الرجل شديد بياض الثياب شديد سواد الشعر لا يرى عليه اثر السفل ولا يعرف من احد حديث tó gbajúmọ̀ tí gbogbo wa mọ̀ Umar bin Khattab radiyallahu anhu ó ní àwa lọ́dọ̀ Ànábì ńjọ́ kan sallallahu اطلع علينا رجل بين كن kan yọ شديد بياض الثياب aṣọ rẹ̀ funfun شديد سواد الشعر irun rẹ̀ dúdú kirikiri láyúrọ̀ aléyìí azaru safar àti ẹ̀rí jẹ́ tí rìnrìn àjò wà láyà àrífò minna ahad síbẹ̀síbẹ̀ kò sẹ́n tó mọ̀ láàrin wa kìí sa rìnrìn àjò tá ní pé kò ní àpẹẹrẹ arìnrìn àjò tá ní kí ló wá fà á máa zálíkà Abu Abdillah ẹmú máìkì ẹ̀kọ́ ń bi spíkà yẹn microphone kò sí microphone kankan bẹ́ẹ̀ wala ya'rifuhu minna ahad ẹnìkan kò sì mọ́nú wọn hatta jalasa ila nabi sallallahu alayhi wa sallam wa asnada rukbatayhi ila rukbatayhi wa wada'a kaffayhi ala fakhzayhi fa qala ya muhammad akhbirni an al-islam gbogbo eléyìí pátápátá ni ànábì ni jibril ṣe radiyallahu anhu ni wọ́n sọ fún pé akhbirni an al-islam sọ fún mi nípa islam Ànábì sallallahu alaihi wasallam sọ pé an tashhada la ilaha illallah ìtí ń jẹ́ Islam oníkéyàn jẹ́rìí pé kò sẹ́ntì jọ́sí tọ́sí àfọlọ́n wa anna Muhammad rasulullah àti pé Ànábì Muhammad òjíṣẹ́ Ọlọ́run wa tuqima as-salah àti pé kéèyàn ó máa kírun bó ṣe kéèyàn kí bí wọ́n ṣe pa á láṣẹ rẹ̀ wa tu'tiya az-zakah kéèyàn bá lóó tí zaka bá wọ owó èèyàn kó yọ kó lọ kó fáwọn asinafu zaka mẹ́jọ ìjọ tọ́lọ́wọ́ bá sọ wàtàsúmà ramadan tó sù ramadan bá báyàn láyé kí yàn gbàwẹ̀ ramadan wàtàhújà albayta in istata'ta ilayhi sabil kí yàn bá ní ìkápá istata'ta ilayhi sabil ọ̀nà míì ni wọ́n gbà ó lágbára ó sì lè wọlé ni àmọ́ ní ìsìn ó ti di kó gba visa òun là á fi tu pé kò ní kápá gbogbo tí kápá máa ń tọ́ka sí. Jibril aleyhi salatu wa salam ó dá ànábì lóhùn wípé sọdọ́k òdodo ló sọ yìí qala ar-rawi Umar ṣe wá léèmà yas'aluhu ó sì sọ̀dìkù ẹni tí ń béèrè lọ́wọ́ èèyàn ní tí ń sọ pé ó gbà á hazard sùhálù lẹ́kìtìbà ìbéèrè àdánwò rẹ̀ pé á mo fẹ́ bí ọ́ ní nǹkan ṣógbà àmọ́ nínú hadithi anábì sallallahu alaihi wasallam jẹ́ àmọ́ ìpé gbogbo tí ń jẹ́ òpó islam márùn-ún gbogbo òpó márùn-ún yìí وجاء في الصحيحين من حديث أبي هريرة وقد جاء في غير ذلك من حديث جابر بن عبد الله رضي الله عنه في قصة رجل من بني قضاعه ó wá ní àdísà Abu Hurairah ó wá ní àdísà ẹlòmínà yìí tó wà ní sàhíháì ní àdísà Abu Hurairah radiyallahu anhu jaa rajulun ila Rasulillahi sallallahu alaihi wasallam ọkùnrin kan wá sọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam in bi léèrè yìí pé ara'ayta idha sallaytu al-maktubat ìwà ànábì ọlọ́run tí n bá sí gbogbo wákàtí márùn mi tí mo yọ zàká tí mo gbàwẹ̀ Ramadana tí mo ṣe gbogbo tí ó jẹ́ ẹ̀tọ́ lé mi lórí tí mo sì sá fún gbogbo tọ́lọ́ ní kí n sá fún ǹjẹ́ máa wà aljanna anábì ní bẹ́ẹ̀ ni sallallahu alaihi wasallam nínú àdísí amru bin marra al-juhani wọ́n ni jaa rajulun min bani qudaa ọkùnrin kan wá bá nabi sallallahu alaihi wasallam wọ́n ni ya rasulallah ashhadu an la ilaha illallah mo jẹ́rìí pé kò sẹ́ńtì jọ́sìn tọ́ wà inni wàsúntò ramadan mo sì gba àwẹ̀ ramadan ìmáàná àsúmù ramadan gbogbo ìgbà tí ramadan bá bá mi láyé ní mo gbà á wà á tètù zaka mo sì yọ zaka nínú owó ni àádùkúlù janna ìjẹ́mọ̀ wà janna wọ́n lánàbí ní pé sallallahu alaihi wa alihi wa sallama gbogbo ẹni tó bá wù owó ẹnìkan nínú àwọn àlìjẹ́nà wẹ́ẹ́tọ́ wẹ́ẹ́ ẹnìkan kò ní ṣe tọ́kùnrin sọ yóò ilá àndákọ̀lá jẹ́nà ẹni náà wà jẹ́nà wàjá fi sahihaini wàjá fi sahih mami Bukhari ó wá ní àdísì alimamu Bukhari rahimahullah pé ọkùnrin kan wá bá nabi sallallahu alaihi wa sallam anabi ni sallallahu alaihi wa sallam man shahida la ilaha illallah ẹni tó bá jẹ́rìí pé kò sí ọba kan táà máa ń jọ́sìn fún wà á ní rasulullah àti kó jíṣẹ́ ọlọ́run ní mí wà qama salah ó kírun wà á ta zaka ó gbáwẹ̀ wà sọ́ọ̀mà ramadana ó sì gba wà á ta zaka ó yọ zaka wà sọ́ọ̀mà ramadana ó sì gbàwẹ̀ ramadana anábì ní káàna haqqan ala Allah an yudkhilahu ọlọ́run sọ di ẹ̀tọ́ léra rẹ̀ lórí wà láwájibà Allah òsìsí ọlọ́run sọ di ẹ̀tọ́ léra rẹ̀ lórí áyìnbè fílà kò lè jẹ̀dẹ̀nà pé kò wò sí ẹyẹ náà sá lè jẹ̀nà Allahu akbar faqalu ya Rasulullah hadha fi sahih al-Bukhari ya Rasulullah ìrí ànábì ọlọ́run afala nukhbiru an-nasa dhalik ṣé ká lọ mọ́ sọ fáwọn èèyàn ní inna fi sabili ah torí pa sọ pé béèyàn bá ṣe àwọn nǹkan wọ̀nyí wà lìjẹ́nà ó sì ti dẹ̀tọ́ lọ́dọ̀ ọlọ́run kọ́lọ́run fi sálì jẹ́nà inna fil jannati ní àtàdàrọ̀jà inna fil jannati ní àtàdàrọ̀jà tẹ̀ ẹ̀rí àlìjẹ́nà dárọ̀jà ti ń bẹ́ ń bẹ́ hundred ni máa bayani ahli ilmi bi ma'na hadhihi mi'a hundred ni للمجاهدين في سبيله torí pé nínú hadithi kama fi sahih bukhari anabi le tó bá ṣe sallallahu alaihi wa alihi wasallam ẹ tó bá ṣe nǹkan mere ni ta sọ yìí oni inja walau jahada fi sabilillahi aw habisun aw huwa habisun fi baladihi alladhi wulida fihi wa lam yajahid fi sabilillah kana haqqan allah an yadkhilahu aljanna ó jẹ́ tó jagun sójú ọ̀nà Ọlọ́hun indal fuqaha tàbá tọ́ pé fi sabilillah àkọ́kọ́ tó túmọ̀ ní pé èèyàn jagun tó jọra lọ ogun ìdà ogun ọkọ̀ ogun afẹ́ lọ dáàbòbò ẹ̀sìn wa fi sabilillah indal fuqaha haza awwalul ma'na ìtumọ̀ alákọ̀ọ́kọ́ rẹ̀ gbogbo nǹkan yòókù takhrijun wa qiyasun alif àtẹ́ ń sọ pé só ah, lè mọ́ jẹ́ bẹ́ẹ̀ bí i a gbogbo nínú tíra ọlọ́run alkùrán awwalul ma'ana alghazwatu diniya dìfá aw lidawa lè ń tàà fi pé èèyàn sẹ́sìn àbí ń tàà fi dìfẹ́ndì ẹ̀sìn wa méjèèjì ó ní ìsẹ̀bìrìlá anábi wá ní sallallahu alaihi جاهد في سبيل الله أو يجاهد بل هو حابس في بلده الذي ولد فيه ó jẹ́ tó lọ jagun sójú ọ̀nà ọlọ́run àbí kò tiẹ̀ jagun àbó tiẹ̀ jókòó sí ìlú tí wọ́n ti bí òpó mẹ́ káànà haqqan ala Allah in tó jẹ́ wọn sọ pé ẹjá mọ́ sọ fáwọn èèyàn kí wàhálà wa kí là tó ń dààmú fún àwa kan jagun ọ̀lànà bìbí ẹ sọ fún wọn pé inna fil jannati ní àtàdárajà àníjò sọ pé ẹ àbí ẹ àmọ́ ẹ tí mo fẹ́ sọ yìí mọ́ inna fil jannati ní àtàdárajà one hundred levels ló wà ní àlìjánná ala bayanil ulama wọ́n ní fi kúlì wà máa bẹ́ẹ̀nà dàrọ̀jàtẹ́ ní kàmà bẹ́ẹ̀nà sàmà ìwàl arùn láàrin lẹ́bù kan sí kejì bí n ti ń bẹ láàrin sánmà àti ilẹ̀ ni wà àláhàrí dàrọ̀jà ti alfirdaus èyí tó ga jù nínú gbogbo dàrọ̀jà ti ń bẹ lálìjánà alfirdaus ọ̀nà ni sallallahu alaihi wasallam wà híyà àwòsàtò aljanna wà fi lafzin bu'bu'ati aljanna wọ́n bá pín àlìjẹ́nà sọ́nà méjì tí ó wà sáàrin rẹ̀ ìrìdáwòsí ó dáyọ lókè rẹ̀ àwọn àlìjẹ́nà mi ó wà wà nísàlẹ̀ lọ lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún àwọn mi ó wà nísàlẹ̀ lọ lẹ́gbẹ̀ẹ́ òsì fìrìdáwòsí ó wà sí pé gbogbo ẹni tó bá wọ fìrìdáwòsí àwọn ni wọ́n jẹ́ àlà daraja fìrìjẹ́nà àwọn ó súnmọ́ ọlọ́run ọba jù ibẹ̀ làwọn ànábì ọlọ́run ọba wà ibẹ̀ ni gbogbo àwọn sìdìkún wọ́n ṣùwádà ibẹ̀ ni wọ́n wà firdaus ni wọ́n wà kánú sí alfirdaus anábì wa ni wá ìdá sàátùmọ́lọ́ha tí n bá sọ pé wà lìjánà fẹ́ẹ̀fẹ́ lọ máa sọ fáwọn èèyàn fasalúhùn firdaus firdaus ní kẹ́ máa bẹ́lọ́n kó fi sí fa innahu bu'bu àti lìjánà òun ni kápítà lìjánà o òun láàrin gbogbo àlìjánà o wọ́n máa ní oríire pin fún èèyàn firdaus ni anábì sallallahu alaihi wa sallam ó jẹ́ kámọ̀ nínú hadithi ìparí rẹ̀ ní pé àwẹ̀ wà nù tánàbì sọ sallallahu alaihi wa sallam siyamu ramadan nínú tí èèyàn fi bọ́ okùn ara rẹ̀ pé gbogbo tí mo ṣe látọdún tó lọ mo bọ́ okùn nápò lọ́rùn ara rẹ̀ èèyàn máa ń gbogbo tí èèyàn bá máa fi múra kalẹ̀ èèyàn fi múra di ramadan gbogbo tí èèyàn bá fi múra kalẹ̀ ó sì wá rẹ̀ ní ìmọ̀ sinmi látà ramadan láti ọjọ́ kama yaqulu lulama wọ́n ní kan náà sálà sọ pé àjíbùtù liman adraka wúlò ramadanu walam yudọ́ àfúláwòlà amalu kayfa yadkhulu al-janna ah ó sì nílé mọ́ pé èèyàn ṣiṣẹ́ ṣiṣẹ́ ṣiṣẹ́ ó gba ramadan ó gba ramadan ó gba gbogbo iṣẹ́ yányá gbogbo iṣẹ́ ló ṣe àmọ́ dídọ́gbẹ̀lẹ̀ kìámà wọ́n tún wọ́n gbọ́dọ̀ tú ẹrù rẹ̀ wò jí àtàwọn ilé tú Abubakar ni Siddiq wọn ní tú ẹrù rẹ̀ wọ́n jọ́gbìn alkiyama innama hiya ardun wọ́n kàn ní síká wò ni ṣùgbọ́n fún ọmọ yọ lẹ́yọ̀kọ̀ kan anábì ni man ó sì bá fi ìfàbí ọ̀gbìn gbogbo ẹ̀ tó bá ní látú lẹ́yọ̀kọ̀ kan káwò ó ti jìyà ó dà kó já Abubakar rọ́jì ọ̀rọ̀ àyè wọn

ọlọ́run láti jọ́ta náàbí ti kú ní àbúrákì ò lára tẹ́lẹ̀ wọ́n ní tí wọ́n ń gbé sí látara mahabbat rasulillah àmọ́ síbẹ̀síbẹ̀ ọlọ́run adúró èmi ta wá fún èmi lágbára nervous system digest gbogbo ń takó sí ó rí ìjọsìn fi ṣe jù báyìí lọ níta ń kà fún wa yìí ó ní apá kan nínú àwọn sálàfù mọ nísìlú masoro kùnà àjídá wọ́n sọ náà nípa ìsáàbùn rahuya yẹ̀ṣẹ̀kínà azwajahunna wọ́n máa ń tàkálàfà ìbára débi pé àwọn ará ilé wọ́n sọ pé ó kàn para rẹ̀ wọ́n sọ pé ọjọ́ tí màá bùkátà sí ó rí pé mi para rẹ̀ abẹ́lọ́n òṣùwàlẹ̀ tí ó lè sinlọ́wọ́ sí ẹ̀ka sí ìjọsìn tí a ń sọ fún wa yìí tó bá di Ramadan ìtàfà yìí tó fi wá sọ pé bóò ní Ramadan sì fún wa báyàn láyé ìyẹn wá jáde kó bẹ kò sóríire àìmọye ìyẹn wà tí ò ní ṣe ò jàmáà wallahi lazim àìmọye ìyẹn wà tí ò ní ṣe etí ìkọ́kọ́ jẹ́ oṣù oríire tó bá ti já sọ́dọ̀ ọlọ́run ní kéèyàn fọkàn balẹ̀ pé bá ti wá ní oṣù oríire bí tiwa ìwà ni èèyàn oṣù mọ́kò sí. ẹ ọlọ́run sọ pé àlẹ́bí iná ẹ̀rọ àwọn tó yẹ pé yùtú náà mọ́ àtàwọ́ àwọn tí wọ́n mú nínú nǹkan táwọn ọlọ́run ọba fún wọn wọ́n kò lóògùn òun wájìlá ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ọkàn wọn ò balẹ̀. àyíṣà ni ah, àwọn tọkàn wọn ò balẹ̀ àwọn olè nu àwọn tí wọ́n ń kí wọn tátọ́ tó mú nǹkan ní nǹkan àwọn tí wọ́n tún nǹkan tí wọ́n tún lọ ń ṣe ìsìná ah, ànábì ní rárá o àwọn yìí ń ra ẹ̀yìn lọ́rọ́ wà àwọn eléyìí ni àwọn tí wọ́n mú nínú owó wọn tán ṣùgbọ́n wọ́n sọ pé sọ́lọ́ wọn ta gbà á wọ́n á ní Ramadan náà ń bọ̀ ìwọ ní támánà yàn palẹ̀ mọ́ bíi tèmi kọ́ èmi ti pèsè à àáfàá lè mi wọ́n ló súnmọ́ jù kọ́lọ́ wọn gbàṣẹ rẹ̀ ẹni súnmọ́ jù kọ́lọ́ wọn gbàṣẹ ọlọ́run ọba kì í ṣàbòsí ẹni kankan abẹ́ ọlọ́run oṣù tí ń bọ̀ yìí ọlọ́run jẹ́ bẹ́ẹ̀ nìkan wà dáadáa ọlọ́run jẹ́ àfi àlàáfíà ara gbà á ó tó èèyàn lọ sí tù pé àwọn èèyàn máa ń ààrẹ mọ̀ títí láwọn ọmọdé bá ti dé chẹ́kọ̀ kó pọ̀ ó tó bẹ́ẹ̀ oṣù tó bẹ́ẹ̀ ẹ bá ń wò ó sí lára mi kí mo lè ṣe wọ́n á ní mo ní ọ́sà ṣé ọ̀ràn wà tí mo lè dá sí àwọn afáà ní àwa tá a sọ pa ní ọ́sà ó lè mọ́jọ ọ̀ràn yẹn lé wa lórí o àmọ́ mùsùlùmí dókítà ló gbọ́dọ̀ sọ fún wa o tó mọ̀ tí wọ́n tàn sọ ẹn tó mọ̀ tí wọ́n tàn sọ ẹn tọ́rọ̀ ramadana yé ní dókítà oníṣọ̀kùn wa pé má gbàwẹ̀ à ní gbangba kódà ńgbà náà bó bá ṣe wá jẹ́ kó ṣe burú tó ní oṣù jíwọ̀ fún wa tó láti gbà àmọ́ mùsùlùmí dókítà tó sọ kì í ṣe chukwudi kì í ṣe jọ́nù kì í ṣe kíníkan tó sọ pé èwo wàhálà kí wàhálà ẹni kíníkan like ọ̀sà kíníkan like ọ̀sà òṣèbá ramadana ni wà á ń tà súnmù kẹ́ẹ̀gbàwẹ̀ olóṣìwà lórí jù alhamdulillahi والصلاة والسلام على أشرف المرسلين إمام المتقين محمد بن عبد الله صلى الله عليه وعلى آله وسلم وعلى آله وصحبه أجمعين أما بعد عباد الله إنه قد حرم كل خير من حرم خيرات رمضان فاجتهدوا واجعلوا دعاءكم في شعبان قبل انقضاء اللهم بلغني رمضان ووفقني عملا صالحا فيها اللهم بلغنا رمضان اللهم بلغنا رمضان اللهم بلغنا رمضان ووفقنا الى اعمال الصالحات فيه ارجو فún Ọlọ́hun atoro àlékún ìkẹ́ àti ìgẹ̀ fún aṣáájú ẹ̀dá Muhammad ibn Abdullah sallallahu alaihi wasallam en ton Ọlọ́hun kiri ran rẹ̀ lawa lójú kó ọ̀nà ọkọ̀ òṣèlú àti àyèmọ̀ká kúfúrú àmì ọlọ́run kó sàlékún kẹ́ àti gẹ́ tí ẹ̀ ọlọ́run kó kó àpapọ̀ pẹ̀lú ẹ̀ jọ́gbìnà kẹ́yàmà Ramadan Ramadan kọjá pé nígbà tá a rí inú Kùránì Ramadan kọjá bẹ́ẹ̀ o olóore tọ́lọ́run dákọ́ Kùránì pé ànábì wípé bàbá wà lórí ìdúró káka kùránì kárùkù kàwárùkù ta ìdìdé gbogbo àlàyé àlẹ́bìrì sọ́làyé àwọn náà sì mọ́ bó ṣe pàtàkì tó ní ìgbọ̀dọ̀ gbójúlẹ̀ àmọ́ specifically ọlọ́run bá mẹ́ṣọ́ Ramadan fi ìtàbí ìlàjú kọ́lá yá ayọ̀ lẹ́bìnà àmọ́nà ọlọ́run gbogbo ẹ̀yin onígbàgbọ́ òdodo kútìbà alẹ́kùn síyàm nínú àwọn ọ̀nà tọ́lọ́run bá máa ń gbà bá wa sọ̀rọ̀ tó sàlàyé àdìsà nẹ́bì kan sọ́lá àkọ́jọ́ òtírìmìlì inna Allaha rabbakum ọlọ́run ọba yín tó dá yín sẹ́yìn ní kápá jẹ́ nǹkan kan tó fi mú yín wá nínú yẹ̀pẹ̀lẹ́ ká ni àbí nínú omi lọ́gbọ́lọ́gbọ́ ni tó bá wù yín kẹfìrà yín ti sí bẹ́ẹ̀ tó ń tóbi tẹ́yìn ò tó nǹkan kan ayé ọlọ́run bá máa ń tijú láìláìlára nínú tìjú ọlọ́run gan ni pé bọ́lọ́run bá tún wá ń bá àwọn ẹrú rẹ̀ kan sọ̀rọ̀ kò tó nífẹ̀ẹ́ ni wọ́n lára ọlọ́run tó wá máa da ọ̀rọ̀ pé fún ẹni tí ò jẹ́ nǹkan kan ẹni tó tó bá fi síná bílíọ̀nù rẹ̀ ò tó sọ pé kí ló dé ọlọ́run yìí dájọ́ kí wọ́n sọ pé why ń sọ ìtọ́ ọlọ́run subhanahu wa àwọn èèyàn kóra papọ̀ pé nígbà tá a bá pọ̀ wọ́n mọ̀ pa àgbì ìsọ ọlọ́run ẹ ẹdí àwọn tó súnmọ́ sí ẹ̀rù gan bà wọ́n gan àwọn tó súnmọ́ tẹ̀ ń sọ wọn máa nẹ́bí ọlọ́run ẹ̀rù ń bà wọ́n gan pé kò sí predict tó bá dijọ́ gbéra òkè àmọ́ ẹ sì mọ̀ bẹ́ẹ̀ ìkẹyẹ lọ́ba àbẹ́ tí ò ní tó Muhammad sallallahu alaihi Muhammad tí ò ní tó tún lè sọ yìí tó náà bá tún dọ́dọ̀ ọlọ́run òun ò ní làmọ́lẹ̀ ó ní ìnáwó ìsàwò alàmù màhàtí wọ́n fi àwọn nǹkan kan mọ̀ mí nínú sànà ọkàmọ̀kọ́lá lè sọ̀tọ̀lá nínú àwọn ẹ̀yìn kan yìí kàn mọ́ sọ àwọn ẹ̀yìn yìí fi yọnu àwọn ẹ̀yìn pé ọlọ́run bá mọ̀ pé àlùkìyàmọ̀ dáa mọ́jà kọ́ ló kọ́ yìí àmọ́ ọlọ́run padà fi mọ̀ náà bíi pé pèmí ló kọ báyìí kí yọnu ànábì wa máa pe ọlọ́run láwọn kọ èyí máa pè é títí tọ́lọ́run sọ pé ó dààmú ti yọnu yóò ní ya Muhammad ìrẹ Muhammad hum wasal tó tọ̀ ó yá béèrè ká fún ọ ní tó bá fẹ́ washfa tó ṣàfà ṣe pẹ̀ ká yọ̀ǹda àwọn tó bá tọ́ka sí lẹ́nu ṣùgbọ́n jọ náà gbogbo àwọn alásùnmọ́ ọlọ́run táwa mọ̀ láyé tọ́lọ́run ròyìn wọn fún wa wọ́n sá anábì Ibrahim wọ́n sá alayhi salatu wassalam ìjàmbá sá bí Ibrahim bá ìjàmbá ńlá wa Ádámù ti sá tẹ́lẹ̀ alayhi salatu wassalam anábì sá torí ìbéèrè ọ̀kan torí minal kafirina alal ardi minal kafirina dayyara àwọn afá kan tún sọ pé ó wà náà tọ́lọ́wọ́ bí pé ó sì kánjú ó ti bèrè àti fún ọ̀ṣùgbó kánjú ò ò bá sì ṣe sùúrù ò wọ́n ní tòró sọ fún Musa alayhi salatu wassalam ó ní wà má àjálàkà nǹkó wí kàyà Musa kí ló tó ń kánjú fún àwọn èèyàn rẹ̀ wọ́n ní Musa ní wọ́n mú láyé àlá ẹ̀sàrí àwọn èèyàn ti gbọ́ nǹkan yé wàjí tu ilé karọ́ bìlì tàrùdọ̀ torí tiẹ̀ náà ni ọ ní à ọdún tí Musa ti lò pẹ̀lú wọn Ọlọ́run nìkan ló mọ iye rẹ̀ Ọlọ́run sì sọ pé wà máa àjẹ́lẹ̀ kankan mi kílẹ̀ nǹkan jú fún abẹ́lọ́run kò sànù wa jama Ọlọ́run wa sọ̀rọ̀ Ramadan ó ní kutiba alaykumus siyam kama kutiba alal ladhina min qablikum a ti kọ àwẹ̀ lé lórí àti ní kọ́lọ́run bò fẹ́ dákọ̀ rẹ̀ pé mi mo kọ́ ò lọ ni wọ́n ti kọ àwẹ̀ lé lórí kéèyàn mọ́ àsọ pé ah, àwẹ̀ bó tún ní gbogbo tá ń ṣe Ọlọ́run kama kutiba alal ladhina min àwọn tó wá sáájú yìí náà gbà á pé èèyàn ò lè dẹni ọlọ́run láì sí ilé ilé ilẹ̀ kò sí ìyẹn gbọ́dọ̀ gba àwẹ̀ àwẹ̀ wà wípé èèyàn fi dẹni ọlọ́run kama kutiba ala alladhina min qablikum la'allakum tattaqun ìyẹn ni ó mú yín débi tẹ́ fi di olùpayà tá a ní nítorí torí rẹ̀ gbélé ayé mi abẹ́lọ́run ayé ìjà náà nínú mọ̀tẹ́kì ọlọ́run ṣe kọ̀ọ̀kan wá ọlọ́run ṣe àmọ́ bó bá kún láyé wa torí ayé tà ń gbé kò burú àmọ́ tó wá gbọ́dọ̀ kún ìmọ̀ ni ọmọ kan bí ẹni tí ó rí Ramadan gbà yóò tún ẹ̀mí rẹ̀ ṣe o yóò tún wákùn rẹ̀ yóò sì bẹ lọ́n jésù yóò bá mi láyé tó bá bá mi láyé fi mí ṣe kò sí olóore ń bẹ́ẹ̀ bí sẹ́sẹ̀ pọ̀ tó kọ́ ní fún wọn á dáńgbà míì àwọn ọ̀ràn pọnpọn ṣẹ́wà ìkànsìn ni wọ́n àwa mọ̀ wọ́n kódà ara ń tánàbí sọ ní pé sallallahu alaihi wasallam láyú kí bí a bá alá ọ̀rọ̀ kan lèyàn sọ èyí tí ẹmọ̀ pé yàn sọ̀rọ̀ ọlọ́run sì yọ́nú sí sọ fáwọn ẹlẹ́ka pé ah mo ti yọ́nú sí lágbájá tí ẹ bá dẹ̀ flip coin bó ṣe rí náà nìyẹn o anábì ní sallallahu alaihi wasallam innal abda la yatakallam bi kalimatin ma yatabayyanu fiha yazillu biha fi an-nar اللهم بلغنا رمضان اللهم بلغنا رمضان ووفقنا إلى العمل الصالح فيها فيه ووفقنا إلى العمل الصالح فيه إنك أنت الوهاب اللهم تب علينا وتوفنا مع الأبرار اللهم عليك باليهود والنصارى اللهم انصر المسلمين في كل مكان وانصر المستضعفين من إخواننا في فلسطين اللهم انصرهم على أعدائهم أعداء الدين إنك على كل شيء قدير قوموا إلى الصلاة